tó mo kí gbogbo ojú tó ń wò mí nílé ẹ káàbọ̀ sórí ètò kan tí à ń pè ní ìṣẹ̀ǹbáyé tí ẹ mọ̀ tí ẹ sì máa ń wò lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ níbi tí a ti ń gbé àṣà ìṣe àti èdè ilẹ̀ Yorùbá ga orúkọ tèmi ni Ṣọlá Adé èmi a máa sọ wípé èmi ọmọ bíbí inú Fátúngàṣe ayé Ògúnlànà tí gbogbo yín mọ̀ sí èyí àṣà ẹ pè èmi ọmọ yín sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi òdo ẹ̀jọ òdo èjì ẹ̀ta ẹ̀fà ẹ̀jọ ẹ̀jọ ẹ̀sán èjì èje à ń retí ìpolówó yín lórí ètò yìí. tó ìlú ọ̀yọ́ ni a wà o kí la wá ṣe nílùú ọ̀yọ́ wọ́n ń ṣe àjọ̀dún Ọ̀rànmíyàn ẹ wá jẹ́ kí a lọ kí a lọ sí ọ̀dọ̀ ikú bàbá yèyé kábíyèsí o. bá sọ àwọn nǹkan wa nù ẹni tó bá sọ nù ń parun lọ nìyẹn tí ò ní ní ìran mọ́ ọlọ́run má ṣe wá ní orílẹ̀-èdè tí ò ní níran tí ò ní ní àṣà àṣà wa ó yẹ ká máa gbé lárugẹ. ara ẹ̀ wá wẹ̀ tán. ìgboro ìlú Ìlọrà òun ni a ṣì wà níbi tí ọdún yìí tí a ti ń ṣe polongo ọdún Ọ̀rànmíyàn kákàkiri àti dọ̀dọ̀ kábíyèsí àárín ọjà ni a wà báyìí níbi tí àwọn tí wọ́n ń ṣeré tí wọ́n fèrè dára lára ẹ máa bá wa ká lọ. láìwọ láwọn mẹ́rin ló ń ṣe tínú fi ń bí wọn. èrè èrè lọ́lọ́jà àjọ ní jẹtọjàbọ̀ gbogbo wa la jèrè àǹfààní ọ̀yọ́ yìí. láyé wọlé àtọ̀dá.